fún wa síwájú wa ọ̀gá wa olùgbéni mọ̀ná wa ànábì sallallahu alayhi wa sallama ẹni tí aláàánú sí wa òun náà sì ní ẹnì kan tó só tí aláwọ̀ ń fi léèrè wípé ìjọ jíṣẹ́ fáwọn ìjọ rẹ̀ wọ́n sì di ẹnì kọ̀ọ̀kan wa náà léèrè ta ni ẹni ká rántí yìí gbogbo wa àtàwọn tí wọ́n fi kú látàrí mẹ́yẹ ọdún 1,400 years ní 1,000 years ní lẹ́dà 1,000 ní àwọn tọ́lọ́ ní kí wọ́n tí wọ́n ọ̀tẹ́ lánàá ní àwọn tó ní ní àwọn tí ó tó mọ̀ sí wọ́n ọ̀tẹ́ ẹni kọ̀ọ̀kan aláwọ̀ bèèrè lọ́wọ́ ẹ̀ pé mọ́nìlẹ́bìn orí èyí tí a ń pè ní alùsùlù sàdáàtà àwọn three fundamental principles gbogbo lómídò wípé wàrátàwà ní mọ́sálásí ẹlẹ́sì ni wá ìtìrí àwọn bàbá wa àwọn àlẹ́jù wa tẹ̀lẹ̀mẹ́lìkì láti faculty of law kọ́rọ́ tó di university táwọn tó jẹ́ àbàbá fún àfáà tí ó kọ́ ìlú kéwú gbogbo ọ̀tá kò ní àpátápátá ẹ̀ka ẹlẹ́kọ̀ọ́ ni wá wọ́n lámọ́ tá ń pè ní kíkàrin sílábọ́ọ̀sì pé nǹkan ọ̀ká ni wọ́n láti mọ̀ wípé láìpé question nǹkan pọ́sibù kẹ bá pàdé nù ìdánwò lè tí aláwọ̀ wá rí mẹ́kìí sí láìpé the three real questions mẹ́ta náà ni kò ju mẹ́ta lọ mọ́rọ̀ búkà òmáàbì inúkà òmáàbì lẹ́bí bó ẹ̀fẹ́ fíìkùn ta ni káàlìkù ẹ̀ta ló dá wa kí lẹ́ǹtì sọ́nà àbáyọ́ níbi tẹ́tàtì ní àbí ẹ̀sìn rán òun náà ni alìmọ̀álìmù àwọn olùkọ́ àgbà tó ní ilékéwà àgbà ilékéwà àkọ́kọ́ ilékéwà àkọ́kọ́ pẹ̀tàbátọ̀rọ̀ débẹ̀ náà ìṣáàlọ́ pé láwọn àgbègbè

anábì yìí o ní a ṣe ìkẹ́ àtẹ̀gẹ̀ fún atọrọ àlékún ìyọ́nú rẹ̀ àti àánú rẹ̀ fún àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àwọn ìyàwó ànábì àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam àbí gbogbo àwọn sàábé àwọn ọmọ akéwú àgbà the fourth generation ọmọ akéwú atọrọ àlékún ìkẹ́ àtẹ̀gẹ̀ fún wọn bákaná àánú ọlọ́run ìṣẹ́ ọlọ́run kó kárí àwa náà àti gbogbo mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run bó ti tọ́ àti bí ó ti yẹ kò kí gbogbo àwa ẹrú àlá tí a kójọ sí ààyè yìí láti wá faramọ́ fún Allah subhanahu wa ta'ala láti wá súnmọ́ Allah ká jìnà sí ìzáfarábátò dóníyá àwọn nǹkan tó máa ń distract àtẹ́ṣẹ́ èèyàn kájìnà sí káwá di okùn ọlọ́run tí kìí já káwá di mú ọlọ́run gbà lẹ́bí lẹ́bí kọ̀ọ̀kan wa ọ̀láàkan ọ̀ṣọ́ ọlọ́run àtàwọn tí wọ́n ti ápààbò náà bóyá ní òru làwọn ṣe tó wọn lọ́sàn ó jáde ọlọ́run gbà lẹ́bí kọ̀ọ̀kan wa màmá wa àwọn sísáàtì wa náà táwọn náà bá ń gbọ́ wa láwọn gbà lẹ́sẹ̀ fún wa mo kí pòfáìtọ̀ wa ní àyíká wà yìí àwọn alájí wa Ibrahim àtàndá Abdulrahim àti àwọn tó jẹ́ ọ̀dá fún ìgbìn profession nínú ìmọ̀ òfin àbẹ́láwọn kọ́lọ̀kọ́mọ́kùn wọn ní apá gbogbo àwátá wá dúró tì wọ́n bẹ̀ látòrí àwọn dàrẹ́sọ̀ wa bákan náà ni àwọn òdírò wa bákan náà ni àwọn òṣìṣàgbò ní dọ́kọ̀tà àjòjì àti àwọn ṣẹ́kọ̀ọ́ wa imam ọlọ́sàgbà alẹ́sàrí òfin àsìkò yìí náà rántí ọmọ ìyá mi akẹgbẹ́ mi fẹ́ pé àjọ kéwú nìkan náà ni ìyí tí mo wá láàgbà làwọn débí ìgbà inú méjì wípé alọ́ ní kí àwọn tàtàwọ̀rọ̀tì dìvẹ́lọ́pẹ́ntì tó ti pọ̀ gan wọ́n á ń mi wípé ó ti tọ́bẹ̀ ọdún èrò gan báyìí Thank you ṣe ìkọ́ ìgbà tí wọ́n wá láti kò tẹ̀ sí ìgbé fún ilẹ̀ mo rò bẹ́ àbí kúrò sì ti wà ń bẹ́ bí àmì òkè ìgbé ok ọmọ ìyá àbẹ̀kú mo fẹ́ bẹ̀ lọ́n fún àwọn náà ní fàbílátù àṣẹ alhafiz almuhafiz abdulwahab abdulhayi nagiri rahimahullah rahmatan wasa na wà ní sọ wọn. Naam. Àjọ ah, Bẹ̀lẹ̀kíwù kan náà ni ní Mọ́hìdín kọlọ́kọ́ sàdẹ̀kú ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún wọn. Bákan ni mo wá kí gbogbo àwọn ọmọ alékéwú sí àwọn ọmọ skúù àrọ̀hìm òkíwa alọ́wọ́fẹ́ ẹ̀kọ́ wa yóò wà wọ́n. Nǹkan tá ní kájọ wá dìskọ́sì kẹlìmọ́tù alfa àbí àfà wọ́n á ní mọ̀ fòhúnmù rẹ̀ eh, bóyá understanding rẹ̀ in legal context àti anọ́lọ́rù àṣẹ́rìn fi ọ̀nọ́lọ́rù dìíní kí ni wò yí ẹ̀rù sí pàtí wọ́n jẹ́ndì tọ́pìkì bá tí atọ́pọ̀ mú tí wọ́n introduce ní ìfúnfẹ́ kí ni direction kí ni focus because tàbá ní káwọ̀ ó tó mọ̀ fóòmù wà lọ́gáwí that ẹ̀mí ni rẹ̀ lè sáàmì ni rẹ̀ àfá ìdé èdè lárúbáwá èdè Yorùbá ni ajáwí pé yóò ní ìdí ká ìbáìtì àwọn tí wọ́n ń ṣe Yorùbá kan bá àtọ́ fún wáyé pé the world you are lufa kí ni derivative pẹ̀lú èdè Yorùbá so èmi ò wá sọ wípé nǹkan ewé òun kéré àdépé tó jọ ní nínú ẹ̀sìn òní iléeṣẹ́ wà nílé èdè Yorùbá tí mò ń lo mò ń sọ Yorùbá lẹ́nu but báyìí a sọ léèdè ráì pé mo kàn direction kan wípé a máa ń gbọ́ máa pè láàfà àfà àfà àfà àbí àlùfà àbí àlùfà alfa afa tàbí alfa alfa tàbí alufa alufa so propatra àti pẹ̀lú ìlú ọ̀tẹ̀ àwọn agbìyànjú tí ó jẹ́ àǹfààní fún wa pàápàá jùlọ nígbà tá a bá fẹ́ kọ̀ lẹ́tẹ̀ mọ́ ẹ̀sìn agbìyànjú káṣe ilé ìtọ́rọ̀ mọ̀ wípé àǹfààní máa bẹ̀ fún wa àbóyá òun sì ní ọ̀bjẹ́tífù àwọn lájínà òbẹ̀lú àwọn alájínà náà lọ́wọ́ tó rẹ̀ yóò lọ́sùn ìlẹ́sìn ọlọ́wọ́ bá lẹ́sìn fún wọn. ta ìdìkọ́bí àlùfáà yálà àdìsárélè ni àbí tẹ́kẹ́míkálì ni yóò ní òun ṣe tí kéyìn ma history ìsìláàmù ilẹ̀ Yorùbá kódà ó lè wípé ráńpẹ́ náà ni gẹ́gẹ́ bí àsìkò wa torí pé bí Yorùbá náà ṣe wí wọ́n lè rí pé amókùn ọrùn rẹ̀ wọ́ yóò wá ní wípé òkè lẹ́wọ́n wò pọ̀ ìsàlẹ̀ ló yẹ kẹ́wọ́n wò kìí tókè ìsìláàmù ti délẹ̀ Yorùbá ti pẹ́ bóyá 14th century ni bóyá 13 century ni bóyá 14 ni bóyá 15 ni ó pẹ́ bóòlù ló ti wọ́n jẹ́ Yorùbá oríṣiríṣi àkọọ́lẹ̀ ló wà lórí ẹ̀ kò sí yí sí náà tábìnàbà ní wípé ọ̀yọ́ ilé ọ̀yọ́ gidi ọ̀dẹ́ ọ̀yọ́ ìsáwọn òlẹ́sìn wọ́n ní ọ̀yọ́ ilé tó tó wà níbi ìgbàmúyà bí tí Ìlọrin tò ní wà àbí àwọn abẹ́ òdì wípé lẹ́yìn rẹ̀ lọ́sọ́nà jẹba ààrí mi gẹ́gẹ́ nìkan mi ò ní àǹfààní ìsìnkẹ́ tó bá fẹ́ láǹfààní wípé òkè tó ní àgẹ́gẹ́ olówà àwọn tí wọ́n mọ́ akọ̀ wípé ìgbáyé ló wà ní wà níbẹ̀ kò táwọn ọ̀yọ́ lé mi ò láǹfààní àtọ́ wípé ó dàbí pé rí àbí ìyẹn ó wà ọ̀tọ̀ ọ̀yọ́ lé tàkọ́kọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ni wọ́n kọ́kọ́ eh, receive information ló kọ́kọ́ receive information nípa Islam láti bo wọ́n ní láti Mali àwọn tí wọ́n máa ń ṣòwò cross border tí wọ́n ń wá nígbà wọn ìdí báwọn ilé yọ nǹkan wáyé báyìí kan wọ́n tẹ́sí rárá ọ̀gẹ́gẹ́ bí mùsùlùmí kò sí sẹ́yìn ó lọ lásìkò wọn bá tó èyí ó kírun tó bá dá gbogbo ìbádà èyí ó ṣe ìbádà bá àwọn subhanahu wa ta'ala àwọn ilé ìwọ̀n àwọn ọ̀gbọ́n tó fẹ́ owó lẹ́yìn tó ń ṣe yìí wọ́n ní àwọn ń ṣe àlọ́ àmì tó máa ń wò ó òtún wọn wá búra wípé àwọn táǹsọ ìjọ náà lọ́wọ́ ẹ̀sìn hàn ó lápa lára wọn ó lápa níbi ìwà wọn ó lápa níbi tẹ́sí wọn níbi wípé wọn èyí sábà parọ́ níbi òṣìṣẹ́ wọn kò ì sábà parọ́ gáfíà gáfíà náà kò sí ìparọ́ àdéhùn fún èyí àdéhùn tí lọ́la pẹ̀lú ògbò ọlọ́run àwọn pàdé lágbo mẹ́rin àbọ̀ àwọn òmìnirí bẹ́ẹ̀ ó mẹ́rin jù ten minutes to four thirty tó wọ́n ní wá ń jọ àwọn ilé ìlú nípa ṣé ẹ̀sìn ìdẹ̀mú lẹ́tẹ̀lẹ́sìn òun ló fọ́ yín mọ́ níbẹ̀ yìí ilé ìwé ìwé láìjẹ ọ̀pọ̀lọpọ̀ tí ò bẹ́ẹ̀ bọ́lá ń ṣe kí ààyè ń gbà inú òun tó ń fẹ́ sí àwọn ìbá ń gbà wọ́n lé fún ilé wọ́n lé fún ilé nígbò pẹ́ wọ́n fi ilé ìjọsìn wọ́n fi lélẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀sìn fún ara wọn wọ́n kọ́ra wọn ní àlébì bá ta ta nígbò pẹ́ àlébì tó ní wọ́n fẹ́ lókè mo fẹ́ bá wọn pàdébì ló dábẹ̀ mẹ́rin lẹ́bẹ̀ má dáhùn àlébì tó rọ́lẹ̀ lókè àlébì tó rọ́lẹ̀ bí ń sálẹ̀ ìdámọ́rẹ̀ lámú ẹ́ tó bó ṣe ń bọ̀ nù tó mọ́ ń kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó ká máa torí àtòkò alẹ́mọ́tòrí padà mọ́ sí àwọn kan tó kọ̀ọ̀kan àwọn kan pé níbẹ̀ ni wọ́n ti mú àlùfà pé bọ́lọ́dúgbọ́ ẹnìkan tó ń kọ́ wa ní àléfì tọ́lẹ́ nígbà táwọn àjàgbà ní school john john tẹ́lẹ̀tẹ́lẹ̀ àná ní táwọn mọ̀ ní àwọn ẹ̀fíìsì wa wọ́n ti wá ń lé pé táwọn kí ní ilé ẹ̀fíìsì wa ló ní àwọn ìfẹ́ lónìí fúláì kọ́ńkù ní àbí ọ̀nkọ́ àti àǹtì ẹ̀ẹ́ lókùnrin pọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀fíìsì wa ni tó eh, àwọn àfà àgbàwá tó ń kọ́ ní àlékù tó pẹ́ pàdé àlùfà àdé aláfàfà tó ibi takánu ọ̀rítùn àbọ̀lù tó bọ́dún bá bọ́ọ̀lù nígbà tí kára ọmọ ìjọpẹ̀ lórí àgbò tàbí wọ́n fẹ́ kábíyèsí kọ́ọ̀tì fọ́ọ̀mù ìtàbíkò títí títí tọ́lọ́run ń lọ àwọn tí wọ́n ń gbàjẹ́ rẹ̀ sókè báyìí báyìí tó ní ẹ̀sìn sí wọn wọ́n wà moved pẹ̀lú wípé ah, iṣẹ́ ń wò níwà yìí yóò sì wà ọdún wọn ẹgbà kan fún wọn wípé bẹ́ẹ̀ bá wọnú ìsìláàmù tí aláàrú ni wípé olúkòlú ìsinmi ní sáàfà ẹwọnú ẹ̀ tapá tẹ̀tẹ̀ gbogbo àwọn tó jẹ́ AD African Traditional Religion AD ẹ̀mí ilẹ̀ pọ̀ bí ìgún so tábá débi tí a ti pàdé àwọn ará májì wọ́n jọ wọ mọ́sálásí bá pàdé bá padà sí ilé tó wọ́n tó ṣe kílé náà ìbẹ̀un ni mentality wípé ẹ̀sìn ìmàlẹ̀ kò pé káwọn máa àwọn máa ṣe oòrùn because nobody told them a bíwádé ṣe ìsìláàmù o àṣòkọ́ ó ti di ìwọ̀ gbégúdé ó ti di ìwọ̀ oúnjẹ ó ti di ìwọ̀ pààrọ̀ ti di àwọn ọmọ yìí then sábà padà lọ́nà àwọn ará májì wọ́n ó bára lẹ̀ torí wípé ọmọ akéwù ni wọ́n wọ́n mọ̀ ìpàdé ju àwọn lọ bá bá padà dí ọ̀dọ̀ àwọn èèyàn wọn kílà wọn champion ni wọn champion ni wọ́n bá ń kọ́rù rẹ̀ ibi tí infinity ti wọ́n rẹ̀ bí ilé ìsọ́mlẹ̀ Yorùbá ni ìpìlẹ̀ rẹ̀ fọwọ́ so wọ́n ń kírun wọ́n lè ń pe ògbóbì yìí sọ́rọ̀ ìsọ́mlẹ̀ ògbóbì yìí apàpẹ̀lẹ̀ yìí náà yóò pé kò nílẹ̀ àti kéèyàn máa jẹ́ ògúnlù yìí kéèyàn máa jẹ́ olúfádé olúfádé tó rẹ́ pé ní tó àánú ìrìnlẹ̀ àti ẹ̀rù àmọ́ àpapẹ̀lẹ̀ pé yóò gbọ́dọ̀ máa bẹ̀ mára gẹ́gẹ́ bí ọ̀sáàbùn wọn ìlòyìn pè yóò ní ọ̀sáàbùn wọn bá ẹnu pé atẹ́gùn tó dá fẹ́gẹ̀ sí wọn aláǹtí yíò wọn so bí wọ́n bá ń kéwú kìí ságbà lọ́dọ̀ àwọn àbá àwọn àbí wọ́n bá ń bìlíbì yìí àwọn ayò fóòní bàtánà ń dẹ́lọ́pù wọ́n kọ́ ma wa ní ìlú náà wájẹ́ ń kọ́ ní ìdí wọn ń kọ́ ní ìdánkọ́ ní ọ̀dọ̀ àwọn ará májì wọ́n bá wá ń ṣe àwọn tí wọ́n rí bá wọn lọ́wọ́ rí pé kódà àwọn àwọn mùsùlùmí ọ̀pẹ̀kún mùsùlùmí ni wọ́n jẹ́ fani pé àti pé ìmọ̀lé àti kékeré ni ìmọ̀lé tí máa ń fọ́mọ rẹ̀ ní àsọ̀ kí ni ìbá ń pè látọ̀ kéwù ni ẹ ṣeun kì í ṣe ìdìgbé tẹ́ ní sọ́ọ̀tì o gbogbo èdè náà ló nírú ẹ̀ òyìnbó nígbàtá náà wá kó àwọn àwọn bọ́kọ́ padà lẹ́rú kí náà pèdè wa panábúlà òyìnbó tí ó pèlè gbogbo tí ó bá ti gbọ́ panábúlà ní ó pèlè àwọn lọ́rọ̀báwá náà tí ó pèlè tí wọ́n bá gbọ́ àjẹmí torí ó bá ní èdè káwọn náà gbágbá kí ni ó pè àsọ̀ so ẹmọ wo wọ́n da lókùn pọ̀ pátápá kò bẹ́ẹ̀ náà wọ́n ti mọ̀ wípé ojúṣe àwọn ni káwọn kọ́ ọmọ wọn ní àsọ̀ ìtàkọ̀ wípé ní kéwú ni wọ́n gbìyànjú níbẹ̀ ọ̀pọ̀ ọlọ́run wa lẹ́sàn rẹ̀ ṣogbó ṣe ń bọ̀ ní àwọn individual perspective ọmọ kó wá bí communal perspective community generally àwọn náà wọ́n ń gbé lòlúgbà wọn so wọ́n ń gbé lòlúgbà lórí pé ìmọ̀lẹ́ àwọn torí káwọn ọmọ sọ̀rọ̀ bá tóbi di sẹ́ńtúrì eight àti nineteen nígbà tí ọlọ́run ọba kádàrà wípé àbá àgbà ńlọrin jihadi tó ń bọ̀ jihadi ọmọdàkójú ó ṣe ilẹ̀ ìwá lórílẹ̀ ọ̀sá náà sàpé jihadi tí ó mọ́dàkójú ó méjìdè ilé wípépù àti ilébàmì ìwádìí Islam wọ́n ṣe ọ̀tún wọ́n mix ẹ̀ ní wọ́n mix Islam pẹ̀lú nǹkan mi òun ni osman sọ ìrìn fójí orí dáa wàmá yìí nà sáàrùn bí láì ilá ọmọ ṣe rùkúnà kí ló dé jẹ́ ìdí pé mọ̀ bí nínú yìí sẹ́ẹ̀dì ń da nǹkan àmì ìfọ̀mọ́lọ̀ wọ́n wá ti isolate Islam sí mọ́sálásí wọ́n bá jáde wọ́n lọ bẹ́ẹ̀ lómi lára àwọn ìpàtúpà wọ́n bá ka ìsàmì rẹ̀ Nàìjíríà tí ọ̀kan lára àwọn aṣíwájú àti ní ọ̀pọ̀ àlejò tí wọ́n ṣe Professor Fatai Ọláyíwọlá tí wọ́n ṣe ìsàmì Nàìjíríà wọ́n ti fẹ́ mẹ́rin ọ̀gbọ́n dípò tó tàbí nǹkan orúkọ òwéwù very good very good book ìjọba ka history of education in Nigeria ti Professor Bab Fakunwa Professor Bab Fakunwa so àwọn information yìí yóò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àti àtàǹkọ̀ yìí nílẹ̀ so ẹgbẹ́ǹsì jihadu ìlú ìfọ́jú ní wípé ìsìláàmù ti rúpọ̀ mọ́ nǹkan mi ẹgbẹ́ bó ti ń bọ̀ láti ìdíkò ti bọ̀ tẹ̀lé ọ̀dọ̀ wa so ìyá àdùn ó tàfá òfìdé ìlọrin ìlọrin náà gbé máa ń gbé lọ sí ilẹ̀ yorùbá ọlọ́run sì ní kí wọ́n máa rí pọ̀ mọ́ ọlọ́run ní kí wọ́n máa rí pọ̀ mọ́ so àwọn ṣéka alimi rahim awolọ́ ọlọ́run bá ìsàdékun dáadáa bàbá náà àti gbogbo ilé alimi wọ́n gbìyànjú so wọ́n ní ìkàkà Islam pastors Yorùbá pàmbélé àti pàtọ́ àwọn mùsùlùmí rẹ̀ pé ní láìlá àwòláyí wà láìlá àwòlá nọmbà fà wọ́n ti jẹ́ èdè popularity ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Yorùbá tóògùn tóògùn wọ́n lè fúnlẹ̀ Yorùbá ilé ni tóògùn tóògùn ní Yorùbá bí lè kù ìṣẹ́mi wọ́n fi rí ok kama kun àbá tó mú wọn kùn kẹta wa pẹ̀lú yóò kó lé mẹ́ẹ̀dá nílẹ̀ tó mú tó bo ní ìdí ń ṣẹlẹ̀ nílẹ̀ nílẹ̀ lárúbáwá ń jọ tí islam ò tó di ó tẹ̀lé nílẹ̀ yorùbá náà bí a ń pa ara ẹni tí nǹkan kéńté ní bí a ń bá ìyàwó ara wọn ó ti jù ní lọ sí bóyá ìgbésẹ́gbà bàbàbàbà àwọn ń ro òní ìbílókè ro dé nì kí ló ti sọ ro gẹ́gẹ́ bíi bóyá èdè kan náà ní o èdè káwọn ìlú lè lọ sí tóògùn tóògùn òní wọ́n kọ́ra wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe so nígbà tí àwọn òṣèlú tọ́lọ̀ ní kí wọ́n tó dáadé àwọn yìí máa di wípé ipá àwọn tóògùn tóògùn kò káwọn kò ká àwọn òṣèlú pàápàá jùlọ àwọn tí wọ́n pè ní bóyá ọ̀pá àbí ìmáàmù gbọ́nà lọ́wọ́ so ìkọ̀ọ̀kan wọn òun wọlú ìsìláàmù tí ẹ débi wípé àwọn lọ́ba lọ́ba lọ́ba sílẹ̀ yorùbá a sì máa kà wípé ọba alágbájá ní ọ̀yọ́ ọba alágbájá ní ìyòwó ọba alágbájá ní ẹ̀jẹ ọba alágbájá ní èkó ọba alágbájá ní ìfẹ́yìn ọba alágbájá ní gbogbo níta ẹ ṣeun fún jí pọ̀lọ́dún wọ́n Islam. ìsìláàmù wọ́n gba ìsìláàmù tọ́ àgbọ̀dọ̀ sọ wípé ìṣẹ́ pé torí ìsìláàmù torí ilé ìrìn àwọn àwọn ọmọ àwọn ọmọ ọgbà àhálà tàkọ́kítà ọlùbàṣọ́ láọkà wọn rí sánábìbí fún zéèlù rọ̀jọ́lọ́ta aláàrí pọ̀tí tó bá ní wípé àwọn àwọn yóò bẹ́ ẹgbẹ́ ara wọn tán bá ń kó um, àwọn onífá wọn àwọn onífá ara ànádá dẹ̀rẹ̀dẹ́tì tó mú ìyàtọ̀ fẹ́ sọ àtọ̀tẹ́ alìkù àtúbọ̀kan nífẹ̀ báwọn bàbá pé pé àwọn ìlú báyìí ń kó gbogbo kí ni kílẹ̀ rí lójú ọba yìí ó ní pé ah ogun ó dàmú ìlú òun ó kọ́ lò ó lò lọ àbí yóò sára wọ́n predict wípé àbúrò ṣẹlẹ̀ sílùú àbúrò ṣẹlẹ̀ sílùú alẹ́nipá nílá wà ṣe sí nípa àwọn ẹnìká ń bẹ níbẹ̀ wọn òun jẹ́ mùsùlùmí ẹjẹ́ ká fi lọ wò òun bá dé tó bá ní wípé àtẹ́yìn ni pẹ̀lú nǹkan tí ọlọ́run fẹ́ kọ̀ nígbàgbórú wọn ni wọ́n ṣàdúrà ṣe àjọ àpọ́nbélé wọ́n ṣe ní àbí ìtàmí láwọn àgbégbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bọ̀ eh, abẹ̀lẹ̀ pé Anthony tọmọdá ń pè ní kùndí kùndí kùndí pẹ̀lá ìpìlẹ̀ gbogbo orí rẹ̀ ìrìkọ́ gbogbo orí rẹ̀ ah, àgbọ́gbọ́dàbọ̀ ọ̀tẹ̀ gbogbo orí gbọ́ ní ìsìnkọ́ ìṣórí gbogbo kùndí kíláyé pé ní encyclopedia àṣírí encyclopedia àṣírí so wọ́n ti ní èyí ń pàkọ́kọ́ kí wú náà wọ́n fi hàn pọ̀ eh, nǹkan mí bẹ́ẹ̀ so tán bá ti wá àwọn èèyàn tán torí káàrí ẹni tó bá dáàkọ́ bó dáàkọ́ dáàkọ́ fún ríra ẹni kò lè rí ìlò ni wọ́n pè ní gáàrí kíra so àwọn ti ní pápọ̀lù lọ́wọ́ ibi náà àádé yóò áfìkiri kàbá yìí fún ẹ pé ní ọlẹ́ dàápọ̀ àwálé káfún ọlé gàárí ìrà ẹ̀ tí ó fi kọ̀mpútẹ̀ náà ni ẹlẹ́nubà rí secret or award ẹlẹ́nubà so wọ́n ní irú àbá bẹ́ẹ̀ tí ó bà bẹ́ lọ́n èyí tí alùfáà wọn tó rí tó ní pé yóò bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ àfáwà bá wọn àdúà sọ ọlọ́tẹ̀lẹ̀ kí wọ́n jí sí àwọn àdúrùn ọlọ́nìkan aborí àwọn táǹbọ̀ wá àwọn àtàkàtì tó borí wọn tó wá rí bá wọn ọwọ́ tó gbé ìtọ́ àtọ́ tẹ̀ ní ọmọ àdá tó àbá wọn sáárà tó fẹ̀rẹ̀ àwọn náà àwọn adágbígbà pé àwọn náà nígbà tá a rí tó tún wọn lọ tí wọ́n rí wọn jí láàánú ìmúta kí ni wọ́n àwọn tọ̀rẹ́ dà ní kíákíá but agídí ìfìrẹ́ ọ̀nà wípé ẹgbọ́ náà ó náà wò náà but ojú ń fi láti sọ̀rẹ́dà wá jọ àwọn sára rẹ̀ àwọn onímọ̀ ní pé tó bá tètè rí wọn pa níjọ́ ni yóò padà fa mọ́ńsá mọ́ra gẹ́gẹ́ bá àwọn ilé náà ti fa àwọn sọ̀hún mọ́ra gbà tó bá ti rí àwọn ẹ̀jẹ̀kájọ máa ṣe ilé tẹ́ dápọ́sọ̀ ọ̀hún yóò lẹ̀lọ́lẹ̀ mọ́ ẹjẹ́ ká súnmọ́ra wa wọ́n wà fọ́ mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ ààfin ọba ọ̀pọ̀lọpọ̀ ààfin ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ààfin ọba ilẹ̀ Yorùbá ààfin ní mọ́sálásí ni nítorí wà nù tó nípa wípé ààyí máa jìnà owó tètè máa àrọ́wọ́tó ilẹ̀ wà so for historical purpose ọba ò control àfáàlẹ̀ yorùbá wọ́n bá òsì inú mi dùn wípé àwọn ọ̀gá wa ní lóòfin wọ́n bá òsì kọ̀ǹtúrò ìmọ̀mọ̀dì sí lọ́dọ̀ ọba ọba náà gbà wípé without àfà òun ò lè mí so wọ́n wá kí lọ́mọ̀ wá pa ilé yìí náà ẹ̀yìn ẹ̀lú bá àwọn eléyìí àwọn àpá ní àbá ìdá àtànà dá òfin jù ìfún wọn múlátara alìkù ọ̀ wọn múlátara tí ń lè mú àlùfá tí wọ́n fi ń jẹ́ òkè tó búlá ní oṣù bọ́ọ̀lù títí tọ́lọ̀ fi ní sí ẹ̀ṣẹ́ kàáyé lè fi kóde wọ́n ti gbìyànjú àti fọ̀ọ́mọ́ ibi tí wọ́n ti ń fọ̀ọ́mọ́ lọ́wọ́ lọ́wọ́ ibẹ̀ ni àwọn ìwọ amúnisìn dé bàtàwọn ìbámu ní tèé dé pàtàkì ìfẹ̀wò yẹnyẹ ọ̀dẹ̀ tí kò lọ́rọ̀ pé ọ̀wọ̀ta ń sẹ́bọ̀ nìtì ó ti ó ti di ọ̀rọ̀ wípé bó ní ẹni tèjì wa tí òbí ní parẹ́ tó ní ó lè sọ gbogbo òtúrí àtìkò ọ̀yí tẹ́lú ká rọra sọ díẹ̀ yìí yóò fi yé wa nígbà tí ń bọ̀ kí ló fà á sí nǹkan kí nǹkan tó wọnú àwọn àbá nílẹ̀ yorùbá ìtúfà ni wípé ìsìláàmù wọn alágbèjẹ gan mo fèyí báyìí báyìí fún wọn wọn ò sì sọ fún wọn wípé òfin ẹ̀sìn ní òtọ́ dédé wọn ò wí fún wọn wípé òfin ẹ̀sìn ní wọn ò jẹ́ pé wọ́n pé làyín àṣírákítà làyà bàbọ́ náà àmọ̀lúkà ní ìyàbá ilé ló mùsùlùmí tó bá tó wá nǹkan ní ìpọ̀mọ́ lọ́rùn gbogbo sẹ́ rẹ̀ ó dàrú pátápátá àlú àtọ́fà náà bẹ̀ sọ̀rọ̀lọ́wà rẹ̀ ọ̀sánà tó bá ilé rí pẹ̀pá ìrẹ́bí ẹ̀dàkùn ta nínú àtàgbòkó so bá ti wá ń bábọ̀ wọ́n wá ń sọ bẹ́ẹ̀ pa fa nígbò ń kó lórí òǹdí kínú náà tó ń dìbẹ́lọ́pù náà tó tún dìbẹ́lọ́pù tí èdè ni wípé àà wọ́n tún wá ń bá bí dìvẹ́lọ́pù sí dìvẹ́lọ́pù ń bá pẹ́ẹ̀pẹ́ lásìlò wọn gẹ́gẹ́ tí wọ́n mọ̀ ní ògùn ẹ̀bọ̀ sí ṣe ṣe ẹ̀rù ìsìláàmù tó wọ́n mọ̀ bí bàtí ìyàn fà lọ́wọ́ ni tó wọ́n tó ń gbókùn sí nínú ilé wọ́n fò wọ́n da kóndí pọ̀ mọ́ ẹ̀bí ìbílẹ̀ lẹ́yìn náà òdìbá ní kátàlí ẹ̀wọ̀n tó ń pè ní kátàlí ń gbọ́ náà ẹ̀ẹ́ kátàlì ni wípé human eh, collaboration náà ní ẹgbà wọ́n collaborate pẹ̀lú àwọn àlìjànú ṣẹ́rí àwọn àlìjànú àtàwọn màláíkà ọlọ́run ọba dá wọn wọ́n fún wa ní power ju àwa lọ báwọn wa ó sì máa gbọ́ wa ẹni ibi tàbíjẹ̀ ló bá hálàṣí tó bá bọ́ sí àtèdè àtàwọ̀ àtàsọ àtìsẹ́tí àti àtà ní òmà ṣe ṣùgbọ́n ti gbọ́ rí pé àbọ̀nú ta fáwọn àkọ́kẹ́lìjẹ̀nú lọ́kùnrin àkọ́kẹ́lìjẹ̀nú lóbìnrin mọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fún wọn ní agbára ẹlòmíì àwọn ní pé àbá ní ipò ìfowónú kàga ọjọ́ méje kò jáde àwọn ìfowónú gbọ́dẹ̀ nílé fẹ́ hálùwà àlìjànú ni bí tí wọ́n kò làbọ̀ méjì pẹ̀lú àlìjànú wọ́n wà ní pé àṣírí àjò fún àṣírí àjò fún ó lọ wọ́n kàdámà rẹ̀ wọ̀ mọ́tàbára kò lè mánú wàlákin na ṣàyàfẹ́ náà káfà rẹ̀ wọ́n ṣe yóò السحر فمن فمن يعلمان حتى يقولا إنما نحن فتنة فلا تكفر wọ́n mú wọn lọ pé àwọn gbogbo tó bá ní káwọn máa ṣe àwọn ó ṣe àmọ́ àwọn ń wọ́ ọ̀nà ẹ̀ má ṣe má collaborate pẹ̀lú wa o torí àwọn ń tẹ wọn ti di kìfèrí ń tà wọn mínáfà ìfọ̀nà mínádó nàdálíkà ọkùnrin náà fọ̀rọ̀ ikọ́ kí a ń fún e fọ̀rọ̀ dé ṣòtánù àjẹ́nù ní parọ́ àjẹ́nù ní parọ́ wọ́n wọ́ ọ̀nà àwọn èèyàn pé má dù àwọn o àwọn ti di kèfè rí wọ́n má di kèfè rí o ọ̀tọ́ bá ń tún ti da àwọn ó di kèfè rí bísmìlá ó yá gbogbo tí irú ẹni bá ní kán bá wọn ṣe pàlú mọ́ ṣe lẹ́bí ẹlò ní ẹmà tó bàbá ka iná kojú ní iná kojú tó bá ní pé nǹkan tí ohun ọdún ní wọn báyìí nígbà bá wọ ìjọra ló ṣẹlẹ̀ òun náà bẹ́ẹ̀ ni ó dára àgbọ̀rọ̀ má dìde ń bẹ̀wọ̀n kò sí ní dìde àlìjẹ̀nú tí wọ́n jọ ń ṣe ọ̀nà òkè yìí hùn àwọn òlé ìrí wọn àwọ̀dà wọn rí wa tó ń wọ́n lọ́nà ṣe ìfẹ́dá pé ní ó fẹ́ẹ̀dì ah, wọ́n àfáànù ajẹ́kọ̀ọ́kẹ́ ah, àwọn ohun àwọn ni ah, àlẹ́ àti àbákan sọ fún wa lò ní dápọ̀ ìlú tí ó fi dápọ̀ orúkọ pé bá dápọ̀ orúkọ pé pé kápadà fẹ́ gẹ̀ẹ́sì but nínú àwọn tó ń jẹ́ àtúwájú ìlú wa nínú àbá àwọn àgbàfà ní gidigidigidi ọlọ́pìnrin tó tó di àlá ọlọ́pìnrin tó sùn wọn lọ́gbọ̀n sùn wọn bọ́ ẹgbẹ́ àwọn wọn ìfẹ́ mọ́dá ìfẹ́ padà lára àwọn tọ́lọ̀ ní kí wọ́n tó dẹ́gbẹ́ orúkọ wa gan ó dẹ́gbà yìí tó àwọn ìṣọ́wọ́lẹ̀ ọdún ìgbà wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́gbájá ni ó ní ìgbòntàǹdì tẹ́lẹ̀ ìwé kájà àánú ẹ̀ kájà wọn kánúká àmọ́ àkọ́mọ̀ tó rẹ́ pé torí àwọn akàtúnwò ní máwọn ara wọn ìjọ àwọn abẹ nìkan tẹ̀rí pé kí ló tẹ̀lẹ́ jẹjẹ wọ́n ní wọ́n ní níjẹjẹ wọn táwọ̀ lọ wípé ẹnìkan ọmọ rẹ̀ ẹnìkan kú ẹnìkan kú wọ́n ń jà sílẹ̀ nìkan kú tí wọ́n wá fẹ́ ẹni tó kù sórí ilẹ̀ tó ń jà sí ẹni wáyé pé ah, wọ́n lè bá ń pe lágbájá wá ní òyìyá ìdánú ẹ̀ ń ṣe òun ẹni tó fẹ́ ṣe òkú wọ́n lọ máa yá òun kò lórí sọ́kùn tó bá fi nǹkan kan níbi ọ̀hún ń lọ nìkan subhanallah ẹni tí a lọ rí kákalẹ̀ òǹta yàgá jì ma gidigidi ẹni ká bá ní pé ẹ̀ẹ́ kéjìké ni òun fi kákalẹ̀ ní àkọọ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ní sáńtílẹ̀ ó di òkú méjì so now ní ti àti kéní àti jẹ́gbẹ́lọ́gbọ̀ mẹ́rọ ṣe ní olùkọ́ pàtàkì táwọn òwe ní wípé ajá ìlú rẹ̀ ló tó àkọ́kọ́ tí yóò fi kankan lẹ́wọ̀n pàjọ ọlọ́run sí ìkádẹ́ àpọ́jọ tó bẹ̀rẹ̀ tó lè tẹ́lẹ̀tà àtàyà wípé àwọn ni wọ́n ń lò ìrìnàmú kò ní wọ́n ń lò ìjẹ́ká wọn ní so ibẹ̀ ó ní àwọn àfáà míì náà tún wá dé pàápàá jùlọ láti ìlú Ìlọrin ọlọ́run kò fa àgbàlagbà lẹ́sàn-án tábà lọ kíra àtàkì sí ká ádámà ṣe rahima òrùlọ rahmatan wà àtàwọn ọmọ wa ní kí bàbá wọ́n ń pè ní ẹnúgẹ̀ẹ́ ní àwọn akéwù ẹ́ ẹ́ ìzáàkùn ọlọ́ọ̀fẹ́ rà làmà áàrùn lórí kí màṣàírí ọlàmárì ìlọrin ó dẹgbà ọmọ tó ń bá kàílẹ́ ọmọ àtàwọn àjẹ́ yìí náà wọ́n lè pé nítorá nìkan ká máa kà wọ́n àásàǹfààní púpọ̀. làmàhàmù bà lórí pàtàwà ní ikú wàhálà yorùbá ti tẹ́ra wọ́n ti pé pẹ̀lú wọn fẹ́ fún àfáà gbé ìsámọ̀ ẹ̀fọ́ ní ìdámọ́lò àwọn aṣẹ́gbàdá wọn ti kọ́ mẹ́rin sọ àwọn àlejò lọ́mútẹ́lá wọn àwọn òmútẹ́lá tó wọ́n tẹ́lá tó wá tó wọ́n gbà lọ́mí lórí orí mental run kò tá náà ń ka àbọ̀rọ̀ tó fẹ́ so tí àwọn kaba ka yóò jẹ káma di tí àti ń bọ̀ ni jùlọ nínú rìn bòládé so mọ́sálàyé àtọ́ pọ̀ àwọn kéèlé àti láti pìlẹ̀ wọ́n gbìyànjú pàápàá jùlọ ìjọba dápọ̀ àwọn ẹni àtàmọ̀ tí ó ń pé àwọn àrí lásìkò tí wọ́n fi àtún ah, ní ìdìmọ̀ sí nílùú yìí anímọ̀tá ẹ̀sẹ̀lẹ̀ náà ṣàbọ̀lá tó fẹ́ ìlọ ayé kẹrì ayé yìí torí gbé ni torí pé ṣe kọ́ọ̀lì bí nǹkan tààrà ìrìn òwúrọ̀ gbà tó ń bọ̀ wá àwọn àfáàmù bẹ́ẹ̀ lọ ẹni jọ́ máa bá ti gbọ́ àbí wò sí ìdí mi bá ti gbọ́ but ní tí ò pé síra síra mà tí ò pé sípò ìmú wa ah, ìgbà àgbàmúgbọ́ ní àrírí alímì ní ọdún tọ́ alímù èdè lọ́gbàwá ni mẹ́rin pé ọlá ìfọ́là ní ọ ìlọrin ìrí kí ni ìrí fọ́là so àwọn yíò bàtà ń dé wọ́n ń revive wọ́n revive wọ́n revive wọ́n tún àwọn èèyàn ṣe wọ́n tún àbídà wọn ṣe wọ́n tún ẹ̀sìn wọn ṣe àìsí báyìí ẹ̀yìn la máa ṣe àwọn súnmọ́lọ́ mi níṣẹ́ ń wá lọ́dọ̀ àwọn àlùjànnú tẹ bá dúró tí o pọ̀ ọlọ́run ọba ẹ̀rìn ẹ̀kún wá ju àwọn àlùjànnú lọ tí wọ́n lámà ìdánwò ní ìtàkùlẹ̀ má àtìgbàlẹ̀kìtù àti ìpèrè àlìjànú pé wọ́n lè gbé àgbàlẹ̀ kí sùn wá ó lórí pé kò lè mẹ́lọ ráì ní pọ́ọ̀tù rẹ̀ bá ṣàrọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní ìmọ̀tíra òní pé pọ́ọ̀tù lẹ́jú pọ́ọ̀tù pàdé àdáwọn òdìwájú rẹ̀ pẹ̀lú òkúta ọlọ́run bá ó sì déwájú ẹ̀ àbí pẹ̀lú déwájú ẹ̀ tó ẹni pé tí wọ́n bá dúró ti ọlọ́run ما تقرب إلي عبدي بشيء مما افترضت عليه مما افترضت عليه ولا يزال يقترب إلي بشيء أحب, أحب إلي حتى أحبه حتى أحبه وإذا أحببته ها كنت سمعه وكنت بصره وكنت لسانه وكنت يده وكنت صلى الله عليه وسلم النبي ni Allah subhanahu wa ta'ala nítorí wípé nítorí láìsí jù tí àwọn ẹrù ká máa fi súnmọ́ òun ni tó ṣe lọ́rọ̀ àyà léwa lórí wákàtí mara ah, orí mara àwọn sọ́rí orígun mara orígun àkọ́kọ́ ṣàdàtàní ká dìmá ìtumọ̀ rẹ̀ ká mà sásìkò òtì àsìkò ní òsì àbáfẹ́ ìtumọ̀ ṣàdàtàní òfin rọ̀ báwọn afọ́wà ti ń sọ ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìtumọ̀ ìtọ́ yìí tẹ́lẹ̀ kan àti gbọ́ rí àwọn ìtumọ̀ ìgbẹ́ tó dáa jù lọ kásà tó ń bóyá ká tó rí bẹ́ẹ̀sì míì tòun ò ní kọ́kọ́ gbàgbé báyìí ẹnìkan máa wá ẹlẹ́ẹ̀kejì ìfọ́mọ́lù sọ́lá irun lẹ́bọ̀jẹ́ká mojútó wákàtí mara àmì ìkẹta lọ́wọ́lẹ́ tọ́mọ̀ ọmọ ìkẹrin zaka tọ́lọ́bá ní kọ́lùkẹ́jì ìbá àwọn ajúlùbẹ́ẹ̀ tọ́lọ́bá ní kọ́lágbára wọn mímọ̀ sọ̀rọ̀ tó àlẹ́ ìfọ́wọ́n tó lọ́rọ̀ lẹ́nu aláàtọ́wá ní èèyàn mọ̀ tọ́wá pín sí ìgbìyànjú sí pẹ̀lú àwọn ìnàwà tó lù tọ́rùn tọ́lọ̀mà ọba yọ́nú sí tó unauthorized ìnàwà bíbú lábà mẹ́rin sálámà mẹ́tọ́ fájá kan olúwàlẹ́wà ẹgbẹ̀rún ní ìlú faransọ́ àmọ́sọ̀ látò lẹ́yìn mẹ́sìnlámẹ́sìnlá àláàní ẹni tí bá ń fi eléyìn ìtumọ̀ wọ́n wà ní ìfẹ́ rẹ̀ hátà ọ̀ṣípàwó wọ́n wà nífẹ̀ẹ́ wà dáalé pàtó bá ti wá nífẹ̀ẹ́ rẹ̀ òun wà fi ọwọ́ rẹ̀ títí mú ọ̀tà òun di ẹgbẹ̀ rẹ̀ títí rìn òun di ahọ́n rẹ̀ tó fi tọ̀rọ̀ òun di ojú rẹ̀ tó fi gbọ́rọ̀ òun di ìkẹ́sí òun di ojú tó fi gbọ́rọ̀ òun di ojú tó fi ń obìnrin ọlọ́mọ òfin ìgbà ọkà sí i. Yóò lè gbé ní ìgbà ọkà sí i tó bá ti wá dà bẹ́ẹ̀ nínú ìlẹ́yìn àhálà tó bá ìgbà tó ń bá òṣìṣẹ́kùn mo ní ìtàjú kan mo ní ìtàjú kan bẹ́ẹ̀ òun àtàwọn wípé ní ọ̀pọ̀pọ̀pọ̀lọ́ta àádá ó ti parí ṣẹ́yẹ́

one one million one three kan one tó wà tó one one one one one one one lọ ẹni jẹ́ bí mọ́kànlá ẹni jẹ́ bí àbàmì gbóná ẹ̀yọ́kù kéèyàn lè parí one million láìlá ìlànà ìwọ́n yìí tó bá ṣe dáadáa wò tó bá ṣe dáadáa wọn ò tún wá ní kó ṣe develop àwọn ọdún tó pàmìjà ẹni kó káfẹ́ òfin wọ́n lè ṣe kájọ gbogbo àpapọ̀dé lórí tó kama ìyá tẹwárí àwọn jẹrẹsẹ̀ kan lọ ní wọ́n wá dé àwọn wá dúró ti tí ń tọ́wọ̀ ní ká ṣe lè ń tá máa ṣe lè àní kí n tó dá tọ́lọ́n wá kún wọn nẹ́gbọ́n tó ń bá yí pé ní ṣàpínú òkè lọrin pọ̀ ìlú tó jìnà sí ni o ìyẹ́ kò sí pé kọ́kọ́ fi Ìlọrin pẹ̀lú ìlú tó tún tó jìnà sí nẹ́tọ̀ máa nìfẹ́ ní báyìí làbẹ́ ìyàwó ṣe gidi àbí kéèkì nínú ìsáì táwọn èèyàn ṣe barista ni wọ́n pè ní ríkí wáyé dé barista as far back as 1976 so uh, àwọn tó wá fẹ́ rìsì láti kàtà ń ṣe phd rìsẹ́ẹ̀kì ní o dòkítọ́rà àgbà phd so alẹ́ táìtù eh, tráàkì ẹ̀ gbogbo yìí ni mo kí ní tilé tó kó ọmọ nàìjíríà tó ó kìlọrin tọ̀ ọmọ ń kìlọrin pẹ̀lú àtírí àtírí bíbò àwọn àlọrin ló jẹ́ àbí àbíkọ́ rí tó fa àwọn tọ̀hún ìdí ni pé àbáta ní ìkáàdì gbàtíṣíkàlì méje ìdẹ̀lẹ́rò ti ṣe jù àwọn èèyàn tí ń tẹ́lọ̀ ìwọ́n láti ń gbọ́ tí wọn tí wọ́n wá lọ́dà àjẹ̀nú ọ̀rọ̀dà àjẹ̀nú má ó ti fóòdì tó ọlọ́run á tún súnmọ́ lọ́run ọlọ́run náà súnmọ́ wọn níbo tó wá pẹ́ òṣìṣẹ́ jù وخلق من بعده خلق وخلق من بعده جزاهم خير وخلق من بعده خلق àbáhùn fàlátà ṣàtàbàwò ṣàwádìí náà bó lè láti dáàrí ní ojú pé táwọn ọ̀hún sáàkì àdúgbò jẹ́ sílẹ̀ àlejì tó sọ̀rọ̀ rábá sí kí ó tẹ̀ báwọn yìí tó dáwọ́ ẹni kọ̀ọ̀kan ayé lójú ní pé báàbá tiẹ̀ mà wọn sọ̀rọ̀ tí bàbá ṣẹ́ka adámà já ọkọ̀ọ̀nù ìṣẹ́ra tí wọ́n ṣe kàmáàlì ràṣìmọ̀ òwúrọ̀ bá mà wọn ọ̀pọ̀lọpọ̀ wáyé wọn ṣe kàmáàlì bàbá kàmáàlì àmọ́ ṣẹ́ka adámà níjọ́ làwà gbọ́ níwá àti wọ́n jùkú títí dì sí àti ń gbọ́ bí wà àti wọ́n títí dọ̀la pẹ̀lú ògbọ́ra ọlọ́pàá lẹ́fẹ̀ẹ́ rẹ̀ gbogbo alamọ bá ti tó wà sí ǹjẹ́ wọ́n sọ fẹ́ẹ̀ nìkan rí pé ọ̀rọ̀ ǹjẹ́ ń bẹ̀rún ǹjẹ́ ẹ̀yìn ẹ̀rọ ọlọ́run ẹ̀yìn ẹni ìfẹ̀ kan àbí gbọ́nà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wá gbọ́ ìtàkà ní pé wọ́n ní nígbà kan òjò ọ̀rọ̀ ń lọ ní mọ̀rí àti bàbá ti gbọ́ èwo kí wá ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀wà ń bẹ̀ èmi náà ti ń bẹ̀bọ̀ àwọn dáàdì ti wá sọ fún wa wọ́n sọ fún wa pé bàbá ní wípé òjò rọ̀ ń lọ rí ìwọlọ́run ọlá wípé àwọn òríwọ̀n obìnrin kankan rí lẹ́yàwó àwọn lọ́wọ́n fún wa lóbi wọ́n láàtàn lọ́jọ́ fún òdí lítọ́ ọdún rọ́jò wọn ò sì dìde níbi kó sí wọn ò pán kàlẹ̀ ètèlá wọ́n ti wọnú yàrá ìtàn wí wọ́n ní ọlọ́run wọ́n láyé ọ̀rọ̀ fèsì lálé ìwọ̀ ọlọ́run fèsì káwọn oṣe rí rọjò wọ́n mú sọ pé rọjò bùn wá lómi bùn wá lómi kéré mú sọ pé rọjò wọ́n ní bùn wá bí wọ́n ní bá mọ̀ pálọ̀ lónìí òun ni mo ń bóyàn wọ́n ní ọlọ́run fi bùn lómi ìfẹ́ bèèrè ìbéèrè kan níjọ bèèrè wípé àáfà olólè olè fi fẹ́ dáadáa sọ nǹkan wọ́n yìí sí lọ kò láìka àbáyí fàjínà bí mítẹ́kẹ́ ìmọ́ ìrájẹ́ máa tí ní yájẹ̀ rí rún àjẹ́jẹ́ àmì ìrásùnà ọmọlọ́rọ̀ àwọn wáta wá bẹ̀lọ́n ṣe adam rahimah olóòmà tàwátà ẹ̀yìn ẹ̀gbò bá ti ṣe adam tó kọ̀ǹtọ́ àwọn olówó wọ́n ti ọmọ méjèèjì àjọba àmàlì ṣe adam tó kọ̀ǹtọ́ àwọn olówó wọ́n kọ̀ǹtọ́ ìjọba wọ́n kọ̀ǹtọ́ àwọn sójà àwọn pẹ́sidẹ́ntì wọ́n dẹ́ndẹ́ àwọn ọmọ ní ààrẹ orílẹ̀-èdè òkèlè because wọ́n ti jú ọlọ́run ọlọ́run àti jú wọn ṣe gíní wọ́n ti ju ọlọ́ọ̀lọ́n ti ju wọn abẹ́lọ́n kọ́lọ́n ṣàforíjì fún wọn àwọn ayé òun ìgbàgbọ́ tí wá ní wípé bọ́lọ́n ti ní kí ọ̀kan tán wọ́n rí ó dàbí pé kọ̀kọ̀ wọn dàbí bẹ́ẹ̀ lọ ṣàpẹ́ tí wọ́n rò yàn bá fẹ́ẹ̀ dé fóònù rọ̀bí ọlọ́ta aláàní òmọ́rọ̀ rọ̀bí ọlọ́ta aláàní ìgbà tá bá fẹ́ẹ̀ dé kú fúta ní wàhálà tẹ̀lẹ̀ ní alámi ìsìlámi tí ọpọ́n rẹ̀ dá jù bẹ́ẹ̀ lọ ìbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìdílé àbẹ́ òun ọlọ́run kó jẹ́ kí ọkọ̀ mi tó bá kú èmi àti àwòrán ìtẹ́nìkà kan òbí wa ní òkùnkùn ọlọ́run kó jẹ́ kí n lè bẹ̀rù lójú nítẹ̀rù gbangba ìtẹ́nìkọ̀ kan wa náà àbẹ́lẹ̀ ọ̀rọ̀ ṣàbẹ́ ìṣòro wọn wọn ò ní fọ́ ní ti ọ̀hún ma ètò àwọn àti ìṣẹ́lẹ̀ kan wọ́n ṣe nígbà kan àtàlùkà wọ́n ṣe Ahmad ibn Hanbal rahimahullah ṣe bàbá ti wà lámà ibn Hanbal àti gbọ́npa wọn ìtọ́rọ̀ ní káwọn náà para mọ́tọ́rọ̀ wọn ọmọdé wọ́n ní náà wọn tí wọ́n yí tọ́mọ ń ṣe rọ́kẹ́yà tí wọ́n yí àlùjànnú lára àwọn èèyàn tó bá mú ó jẹ́ wọn àwọn ẹlẹ́ntọ̀ ọdún sàmúwà káàkiri ló jáde jáde ó wá lọ báṣọ ẹ̀ṣẹ́ Ahmad, mamu Ahmad mamu ṣẹ́wọ̀ mamu Ahmad. mamu Ahmed sọ wípé sọ pé kó jáde sọ pé kó jáde so wọ́n ní ẹni tí ó ń tàbí àwọn àlè sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé jáde mamu Ahmed gan ni ọ jáde wọ́n ní pé ha nǹkan ọjà fọ́ọ̀mù nítorí tọ́lọ́run tí wọ́n pálé òun jáde òun jáde wọ́n ló fi jáde oríṣẹ́lá ọkọ̀ ló ń máa amájú wọ́n já ọkọ̀ ló ń pa amájú ló jẹ́ lórí jáde nígbà mọ́ máa amájú tó tọ́nà padà ẹni tó bá sáà jẹ́ mẹ́rin tó láyé wọ́n tó lè gbà fún àwọn mẹ́rin èèyàn ni à bọ́ọ̀ bá sọ́ra ìwọ́ gan ló ń kò sílá tọ̀hún ni tọ̀hún ni oyè ó bọ́kọ̀ rẹ̀ dé ìgbọ̀dọ̀ máa tó ló tọ́lọ́run ti jú ẹ tọ́lọ́run bá ti yàrá náà bọ̀rọ̀ ti jú ẹ àmọ́wọ́ tó bó ṣe wá nígbà táwọn ṣe ìfàmádì lọ tán táwọn ṣe káàdà wọn lọ tán a ní pé kò sí ìyàmọ́ o ní ẹkàmọ́ akámá àní ìyàn sí fídíò dẹ̀yà ọlọ́sìn ní káàkọ́ padà máa ń tó tẹ́ńtẹ́ ní tó bá ti jẹ tó lẹ́yìn làwọn oríṣiríṣi eh, ojúdojú lọ ètùtù lọ ẹ̀ńtọ́ wọn rí ẹ̀yẹ rí ẹ̀ńtọ́ lágbájá kìnìkà ni làkàdéjì kìnìkà ni èyí mú lọ. tọ́ nígbà tó wá fẹ́ ọlọ́run fẹ́ sàánú revolution wá dé that foreign revolution tá ń sọ̀rọ̀ yìí níbẹ̀ ọ̀hún làá sọ̀rọ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ láti ṣọlẹ̀ yìí. الدولة السعودية مملكة العربية السعودية حريصة على الله ولهم رفع موجود الدنيا ìwà ìrẹ́sà òjì ìpòpòsò nígbà tí ó ti rí pé àwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ lárúbáwá generally and Saudi Arabia in particular wọ́n wá ń dé ní late 60s sí early 70s wọ́n wá ń fún fúríjì ní èyí tí àwọn generation tàbí wípá ṣẹ́gàdà mọ̀ tí ó sì tọ́ ọmọ dáàtọ̀ ń wí sọ̀nà tó ń wí pọ̀tẹ́nu gáàbù tó wà láàrin wọn rẹ̀rẹ̀ wà lálẹ́ so ìbá ní wàhálà tó wá dé àwọn àwọn àbá àtúntò wípé ìtàwọn àbá àwọn ò bá kájú ti àlọ́ àjẹ́jẹ́ náà àwọn àtúntò bá àkọ́kọ́ pé kápọ́ ní collaboration pẹ̀lú àlìjàndó kámọ́ ìbáǹkọ́ tó ojú ojú ẹni fẹ́ máa wọlé ẹ̀yìn èèyàn ọlọ́run ni wọ́n rí tó láìkí ìkálìjàndó ní ká máa rí ẹlẹ́kọ̀ọ́ tó bá rí inú bẹ̀rẹ̀ padà inú bẹ̀rẹ̀ padà ṣùgbọ́n àti tí wọ́n ń lò ní ẹ̀ǹtáìtì àwọn tó kù náà àwọn èèyàn ń bísẹ̀ẹ̀sì ní venture ó ń fẹjú gan ó ń pàtàwọn èyí wá dé sáníkà yóò dáa ẹ má ṣe máa ẹ má ṣe wá máa wàhálà wá ṣẹlẹ̀ lẹ́nu máa gbọ́ yóò bàyá láyà wọn tàbí ó kàn wí bẹ̀. ẹ tó bá ní kò sí sáwú yóò bàyá láyà wọn tó bá ní kò sí síníkà àbí tẹ́fẹ́ pa wá ni ẹni àmájòkú bá ẹni àmájòkú bá ẹni àmájòkú bá kí láwọn máa jẹ wàrúgbù lọ́wọ́ sí àtúnwà láàkín ilẹ̀ ọlọ́run bá fẹ́ ànábì wọn ni òṣìṣẹ́ ní ànábì ọlọ́run so wọ́n jẹ́ wá ń bọ̀ nù pàápàápàá oríṣìíríṣìí láwọn gbọ́ ìfẹ́lá àti àbí sọ̀pọ̀tọ̀ sọ̀pẹ́ sọ̀pẹ́ ẹ̀mọ́ ìbáwọ̀ inú ẹ̀rẹ̀kọ́ ọ̀sọ̀ kẹ́nìkan ní sílẹ̀ tí àwọn kàtà mẹ́tẹ́ yìí pè mara yìí gbọ́rọ̀ pè mara ò inú ìdọ̀kọ́lọmọdé àbírò wọn ṣe wà táà ní ká máa bá bínú wọn àwọn oníṣúnnà sánàbí wí sallallahu alaihi wasallam so àpàrí pé àwọn ẹ̀sà àkàdì rèl àwọn àpamẹ́ta pé ní kí ń bọ̀ wọn gbogbo ọlá màmá tí ń bọ̀ wọn tá but èyí tí wọ́n ń ṣe nga kò súnà tó àwa tí bíṣọ̀pù tó wò dé tí ò tó lẹ̀ ọ̀tọ̀ ní sọ̀pọ̀ tó lábájá ò tó lẹ̀ ọ̀tọ̀ ní pípọ̀ ládàbí two things different ni o fún òjọra wọn nta ma expect lọ́bẹ̀ẹ́ bíṣọ̀pù tó wò dé pípọ̀ ládàbí but tí ò bá wá ní ládàbí yóò gba ládàá bíṣọ̀pù tó tó lẹ̀ pọ̀ tí ó lákìlẹ̀ fún káàbùkù pé kò ní ládàbí nínú òṣòlò púpì àwọn mẹkaníkà ní pé èrè káàkò díà ní pé we should be able to separate demarcation gbàdí lẹ̀kùn lẹ́ǹtì ní lẹ̀kùn ráìtì ní fún òjòra wọn whether you enter through this door or you enter through this door sáàtì wọn múra láti ná yẹ òkè pàtọ́ ọmọ mọ́ta láti ọwá ń tẹ̀yìn basubasu ṣe àápàdé múlẹ̀kùn àdímọ̀dé múlẹ̀kùn tó wọ́n ń tẹ̀yìn basubasu fúnra ọ̀hún àyẹ́tẹ́ ìbáṣọ́ àti mọ́tálásì kọ̀tá ní bílẹ̀mù yẹ̀wọ̀n so wọ́n pe súnà ọlọ́pàá wọn lẹ́sàn rẹ̀ olùdájà bí akọ̀rẹ́tì wọn tí wọ́n wá sọ ju ẹ̀sìn ìtọ́jú tọ́lọ́mọ́ ṣe pẹ̀lú àtọ́lọ́ ìpèrè lẹ́lẹ́ra rẹ̀ so ibi tí tá a bá dé ibi táwọn àdìbá ṣe ó ti ń bọ́ọ̀lù òfin ríbi pèlú lọ́dún ló bá ti pè látàwọn tó pè fún jẹ pé mo mọ agbo tó wà ní tó wà níwájú mi. Ìjọ tó ní a ní three stages. Stage àkọ́kọ́ nígbà tí àwọn èèyàn tí wọ́n rí àwọn mùsùlùmí Málí àbáwọn àmì náà tí wọ́n sì wọ́n wà kárí dèwé pẹ̀lú àṣẹ́bí wọn wọ́n gbà bọ̀dọ̀ wọ́n ń ṣe nǹkan ṣe nínú ilé wọn ẹ̀rù ìmọ̀lẹ́ òní káwọn mọ̀ sọ̀rọ̀ nígbà wọn ọ̀rọ̀ ní kíkàmọ̀ tó dúró dáadáa ọ̀nà dúró yorùbá wọn àwọn ọmọ ọlọ́run dúró tó wọn títí kan lè ní iṣẹ́ dáadáa dé nígbà wọn àyàbọ̀ kó ọmọ padà yìí táwa kúrú but as Babaka around late 60s, early 70s, wọ́n ní ká àtọ́kẹ́ kan nílẹ̀ lárúbáwá wọ́n jọ Saudi Arabia tí wọ́n máa dé àwọn nílọ́túnwá ti ahẹ́bì revivalism tí àwọn àárín lónìí yìí gbogbo àwọn ọbọ̀rọ̀ àtẹ́yẹ tó náwà ní kéwì tàbí àwọn ilé kéwì tàwà ilé kéwì ìfún àkùrá ní lẹ́yìn táwa náà kó nàìjíríà tán èyí sọ́lọ́sá yìí ta ha lọ ní káàdì ha àtàwà tí mo wà nílé kí ó ní nàìjíríà yìí àkùrá because àtẹ̀tọ́ alọ́mọdéká ọtí bẹ̀rẹ̀ tó ń lóye dé ọ̀rọ̀ àbí mo rántí wípé mo ṣe mo sábà kọ́ bíbú pádìtẹ̀lé àwọ̀ nínú ìdí nígbà àbáwọn ẹni ti mẹ́rin nígbà wọn and champion ni iron grade náà nígbà wọn so performance but àwọn ṣéèmù àbámadínà lọ́n sàbóríkì fún wọn tó àwọn ìṣòkó ní ìṣòkó wọn tó wọn sọ ẹlẹ́sàn rẹ̀ àwọn náà jẹ́ wọn wọn bá front post period nígbà náà ilé ẹgbẹ́ ogun á ń gbà àwọn ìgbà ní mú ìdí ẹ̀tọ́ bá mú ìdí ilé ẹgbẹ́ ogun gbọ́ọ̀mà gbọ́ọ̀mà ni wọ́n ń pè gbọ́ọ̀mà gbọ́ọ̀mà tàbí gbọ́ọ̀mà gbọ́ọ̀mà wọ́n bí lè bú pé ẹni tó bá lọlẹ̀ pé túnà nílé fọ́ ní ìtọ́ yàtọ̀ sí ìtàwọn bá lẹ̀ alhamdulillah fọ́lọ́ ní akọ́nù ọ̀lọ́rọ̀ tí ó mú ọgbọ̀n máa bá wà nínú ẹ̀rí ojú mú wa ṣe àfẹ́lẹ̀ ní so bí ó so trend méjì ló ti wá ń pọ̀ di títí di ìsìn so ah, àti àwọn ọba wa mo fi ìyàwó ìlọrin mara ìlọrin gẹ́gẹ́ bí ẹni tí ó ń gbé àwùjọ tó ń bí wà ọ̀fẹ́ńtẹ́ pẹ̀lú àwùjọ tó gbé ọgọ́dọ̀ pàṣẹ̀lìtíà ìtọ́lọ̀ bàbá sáà ní alhamdulillah rabbil alamin ìtọ́lọ̀ ọ̀dọ̀ ọ̀fíìsì gbogbo èèyàn àwọn míì àtẹ́gùn ti gbé wọn lọ ẹgbẹ́ bàbá ń sọ ọ̀fẹ́fẹ́ jẹ́ mẹ́ta yìí pé ní tí àwọn èèyàn láwọn sọ ní jọ ọ̀hún kí wọ́n sọ wọ́n láwọn ò sọ bẹ́ẹ̀ má àìpàtẹ̀ ìpàtẹ̀ ní dá pọ̀rì ìgbìyàn àbẹ̀lọ́n yóò àtàwọn míì náà tí wọ́n wí àà الله العظيم استغفر الله العظيم lọ́wọ́ tó máa dẹ̀ fún mi tó àkàmọ́ ilé ìwà ní sáàpù yìí pé ó lè bá àyè wa bí àwùjọ ọgbẹ́lẹ̀ pẹ̀lú ìtìtò àwọn èyí ni wọ́n ń pè ní àfà nílẹ̀ Yorùbá ń jọ wọ́n ní pé iṣẹ́ kí ń ṣe iṣẹ́ àfà gẹ́lẹ̀ tó máa rìn babaláwo simple babaláwo kò jẹ́ ìpè ní babaláwo ni environment bá ń change kanga ní nígbà wọn kò fẹ́ nìkan lọ rin tí ó gbé ifá àti ọ̀pẹ̀lẹ̀ jáde tí ó máa tí ó máa lóhùn wò kò gbé sọ̀ǹda nígbà tó fẹ́ láìpẹ́ yìí láti gbọ́kọ̀ ló wà níbi ìwé wọn bá rí inú wọlé ràdìgbòkè sáyé bá ń jẹ́ babaláwo títí àríyàn máa jẹ́ ọkùnrin àti àwọn bọ̀kẹ́ ránkù wọ́n gbà dátọ́ ìtàwọn lọ́balọ́ba àlùfà àwọn ilé ìlú àlùfà tó wọ́n yọ ALP ẹ̀yọ́ yóò tó bẹ̀ kó máa jẹ́ àlùfà àwọn tí wá àlùfà wọ́n tọ̀ ní àlùfà tó àbẹ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ sí òtẹ́ yìí àmọ́ gbogbo àwọn táà ń tó lónìí pàlẹ́ ẹgbẹ̀rẹ́ fọ́lọ́mọba káà nìyí ẹ̀yìn akọ̀rọ̀ ní ẹ̀yà akúnnà ẹ̀yà amùtúrù ha bàtà àdé saudi ní ẹ̀tọ́ọ̀dì late 80s early 90s ìgbà wọn rí àwọn ẹ̀yà láti Mauritania láti Mauritania ẹni kábẹ́tọ̀ wà ní kíláàsì nígbà ní wà ní secondary school ní Medina sọba pàdé mọ́sálásí tó máa bí ní pé kámsà hàn lórí Qur'an ní ìlọ́hàn Qur'an ní kámsà hàn lórí Sunna Sunna lọ́dí ha kọ́ńtà wọn bẹ̀rẹ̀ mọ̀tò mọ̀tò bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn máa bẹ̀rẹ̀ pé tó bẹ̀rẹ̀ lè yára wọn bẹ̀rẹ̀ pé tó mo ti tán alukoran ṣàpẹ́ tó kọ́mọ̀ aládùn kò tó bá ti tó ti tán ni kí ni sọ kó tán ọgọ́ta ìtù ń sọ ọ̀ka ó lè kà á ẹni mọ́ lè kà gẹ̀rẹ̀ náà ọ̀dà àti òyìn oríṣiríṣiríṣiríṣiríṣi òyìn máa ọlọ́kùn fún àpẹẹlẹpẹẹlẹ pẹ̀lú àpẹẹlẹjú ọmọ yìí tí ó wà láì kò rí sí wọ́n ti nígbà wọn àtàbá àtọmọkéwú wọ́n tó kọjé fún àrọ̀bọ̀ fún báyìí láàrin ìfò láàrin ìfò pẹ̀sá àwọn gbàbá lórí tí ó gbẹ̀ tọ́lá ní ọmọ tẹ̀lé ìgbẹ́lá wọn ní àwọn olùkọ́ wọn ẹlẹ́wọ̀n gbìyànjú that's right but you better àtàwọn pé òun wọ́pọ̀ nígbà wọn tó ń débi tí ń sí ìmọ̀ wípé ọ̀hún mi máa bèèrè pé mélòó ni a ó sì máa fi mí pé ṣé mùsùlùmí kan bẹ tí ó lágbára sórí àgbẹ̀dọ̀ pé ha ọmọ Mauritania ìjọlọ ìjọlọ lè ìjọlọ skul èmi ń tèmọ̀ pé àwọn abèrè ọ̀mí pé kí ló mélòó wọn wá nǹkan ọ̀sẹ̀ mi torí tó ń bà náà tọmọ ìṣẹ̀ báyìí nínú ọba márì sùn mo ti fọ́n mo ti kàkọ̀ wá nìkan ní ọba mi káwọn bí mi nínú ọba márì sùn ṣùlọ́lọ́wọ́ àdíkẹ́ yìí ó rí òkè lápẹ̀ yìí ṣe àlfáà ní ní àjọ onímọ̀ ẹ̀yàpọ̀ ẹ̀dá wọn ìyẹn ká máa pẹ̀yẹ so àwọn àfáà ní àjẹ́dá fún àwọn ọjọ́ká àwọn oúnjẹ omi mímọ̀ so ní ìparí àwọn gbogbo àwọn òbí ilé àwọn òbí nígbà tí wọ́n sọ yìí bá ní sọ́pù yìí a mú nǹkan tó pọ̀ nígbà mọ́ nílé tí ó sáwà ti jáde nínú ìdí ìwọ̀n tó bá máa lé tí ìdí tó ń máa tó jáde níbẹ̀ ọlọ́run ní sáà kò túmọ̀ sí tó kò sẹ́ni tí ò yàwọ́ gẹ́gẹ́ bí àwùjọ táàmù gbé gbogbo láàbúlọlé kéwú láàbúlọlé kéwú lọ́dọ̀ wà ní tàkúrí ìsàlẹ̀ kòtò gbọ́nà ti bẹ̀rẹ̀ lèkú ìsàlẹ̀ kòtò gbọ́nà wà tẹ́tẹ́lẹ̀ ẹ̀rúdá ẹ̀rúdó ìjìnlẹ̀ sílé wa ọ̀pọ̀lọpọ̀ àtàdẹ̀ àwọn láti ilẹ̀ láti rìn lọ sí ìdí òrògbó tó bá máa dí òrògbó láti ìtàkùrẹ̀ gbogbo àti àjàmọ̀lẹ́ kí wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n rí bíṣẹ́ẹ̀dì dé ṣùgbọ́n àwọn ìyàwó tán tajà fún bàbá yí ẹ̀rẹ̀kámọ̀ ẹni sílẹ̀ kan àbígẹ́ni kan bá ní ìbẹ̀lọ́ tí ìtajà àbí ẹ̀rọ ọwọ́ àtẹ ìtawó ilé o máa ma tó kù mí ma tó kù mí àwọn jẹ́ láti ní àwọn ọmọ rí díẹ̀ díẹ̀ láti rí díẹ̀ díẹ̀ pẹ̀lú ilé ọ̀rọ̀ ilé orí tó nígbà àárò wípé lè yóò tà òkè àní tó nígbà fọ́nà ọ̀bà àwọn náà ọ̀pọ̀lọpọ̀ náà ti yà irú àrọ̀ ẹ̀m foundation tí wọ́n ti fún wọn síwẹ̀ ìrìnlẹ̀ wọn jẹ́ àti ní amóyí ìtàwọ́ kọ́kọ́ rẹ̀ nígbà wọn mú ìgbìmọ̀ fúlọ̀ ẹ̀dẹ́ ìtẹ́lẹ̀ ìjọtọ́ ìlú so táwọn máa display for us torí ìlú ìgbà fún wọn fún ìṣẹ́jọ́ fún wa then àwọn tó máa bá والقرآن مشكلة إلا الحديث وعلم الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشيطان نظام كريمة نتوى نوع القرآن نتوى نسنة صلى الله عليه وسلم lẹ́yìn rẹ̀ gbogbo tó kù gàrí tíra omi tíra bá pèlé sọ ẹ̀ṣẹ̀ wọn wá ní gbóndí àti the current one ìwé náà kí náà current one hmm, àdúkọ́ no ẹ̀rọ pé ẹ̀dá máa ń wọ́n pàpá ìlú náà ní orí dáàbò kàtàlù ògùn ẹ̀ẹ́lẹ́kàlẹ́ olóko kàtàlù ògùn ọ̀pá ilé tàbí ilé tàbí tó ọlọ́run mọ̀ wà lẹ́nà yẹn ìtumọ̀ ní àgbọ́jú àti gẹ́gẹ́ bí little research àtàwọn reference àmẹ́kì ìtumọ̀ ìtumọ̀ àfà àti bọ́n ṣe ń lò nílẹ̀ Yorùbá pọ̀lú a padà rí ti ti nágọ́rù bí ní àpadà rí sí má pọ̀tí nípa conclusion wa náà ní wípé ìtàǹpẹ̀ ní ìmà òní qala Allahu kọ́ọ́lá àrọ̀súlù àti àgbọ́yà àwọn sàábí ànábì sallallahu ta'ala alayhi wasallam àbẹ́lọ́ ọ̀pọ̀lọ́ fún àkúgbà lẹ́sìn fún wa gbogbo ìbádà àwọn ọ̀pọ̀lọ́pọ̀lọ́ ó gbà lẹ́sìn o pẹ̀lú ọ̀pọ̀lọ́ tó jọ هذا وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد صلى الله عليه وسلم وسلم